mo kí yín káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ọ̀làmídé ọ̀làsànlóye lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá di àsìkò yìí ọ̀rọ̀ ìlú mọ̀ọ́kọ́ òṣèré Nkechi Blessing àti ọkọ rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ Honorable Falegan ṣì ń lo orí ayélujára títì látàrí bí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ti ń jáde láti ẹnu ìlú mọ̀ọ́ká náà tó sì ń sọ ọ̀pọ̀lọpọ̀ àṣírí nípa Honorable Falegan nínú àtẹ̀jáde kan eléyìí tí Nkechi Blessing fi sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì ń Falẹgàn ọkọ rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń gbé wípé ó dá àjọ tí kò sinmi ilé ìjọba sílẹ̀ láti fi tan àwọn ènìyàn jẹ gbowó lọ́wọ́ àwọn ènìyàn wípé ẹni tó bá lówó lọ́wọ́ ló ń dá àjọ sílẹ̀ láti fi ran àwọn ènìyàn lọ wípé òun pẹ̀lú nílò ìrànlọ́wọ́ kò ṣàìtẹ̀síwájú pẹ̀lú ìbínú wípé òun fúnra òun lè dúró láì ní ọkùnrin kankan nínú ayé òun débi wípé òun ti ní ẹni tó jẹ́ wípé ẹni ọgọ́ta ọdún ni ẹni tí òun fẹ́ lásìkò yìí òun ṣe ẹni tó fẹ́ràn ayélujára bẹ́ẹ̀ ló sì ń fún òun ní àlàáfíà Nkechi Blessing Bless ló ń lo ìtàkùn ayélujára rẹ̀ lóòrèkóòrè báyìí láti máa fi ẹ̀hónú àti ìkọminú rẹ̀ hàn nípa ìtúkọ̀ òun àti ọkọ rẹ̀ tẹ́lẹ̀ rí ìyẹn Honorable Falegan ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajà gbóhùnsáfẹ́fẹ́ tí ó jẹ́ ọ̀jìmì Daddy Freeze ti sọ wípé kí gbajúgbajà Katrina àti àwọn onígbàgbọ́ orílẹ̀-èdè Nàìjíríà yé lòdì gbogbo ìtúká ìgbéyàwó mọ́ iṣẹ́ èṣù àti ti ọ̀tá Daddy Freeze ló sọ wípé Sátánì kò ní ọwọ́ kankan nínú gbogbo ìjákulẹ̀ ìgbéyàwó ó ní gbogbo àwọn èèyàn ènìyàn rí dájú wípé kí wọ́n máa ka bíbélì wọn dáadáa kí wọ́n sì fi ìdí rẹ̀ múlẹ̀ ó ní kí àwọn ènìyàn yé dá ẹ̀bi ìtúká ìgbéyàwó lu èṣù àti ọ̀tá wípé ọwọ́ ọkọ àti ìyàwó gan-an ni kí wọ́n ti béèrè ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìlúmọ̀ọ́ká òṣèré Uze Usman ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára wípé kí wọ́n rí dájú wípé wọ́n ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbàkúgbà Ọlọ́run tí kò gba àmọ̀ràn lọ́wọ́ àwọn ènìyàn kó tó di wípé ó fún wọn níbùkún àwọn èèyàn tiẹ̀ ó ní nítorí àwọn kan wà tó kọ̀ jẹ́ wípé wọ́n kọ̀ kórìíra èèyàn ni láì ṣe pé èèyàn ṣẹ̀wọ̀n tàbí ṣe ohunkóhun fún wọn nítorí àánú àti ìfẹ́ tí àwọn ẹlòmíì rí gbà lọ́wọ́ àwọn ènìyàn ló mú kí àwọn kan máa kórìíra ìlera wọn ó ní wọ́n máa máa wò wípé kí ló jẹ́ ta ni ó jámọ́ tí àwọn ènìyàn sì fẹ́ràn rẹ̀ báyìí Hussein Usman ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ fún àwọn ènìyàn rẹ̀ wípé kí wọ́n rí dájú wípé wọ́n ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní gbogbo ìgbà tí wọ́n sì ń kọrin ìyìn sí orúkọ rẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí Àpèkíọlá ó gbogbo fọ́lẹ́mi ló fi fọ́nrán fídíò kan sórí ìtàkùn ayélujára rẹ̀ láti ṣàfihàn bí ó ṣe bẹ̀rẹ̀ bí ó ti di ìlúmọ̀ọ́ká bẹ́ẹ̀ náà ló sì kọ sórí ìtàkùn ayélujára rẹ̀ pé fún gbogbo àwọn àwọn ènìyàn tí wọ́n bá fẹ́ sọ ìrírí wọn fún òun ó ní kí àwọn náà lọ wo bí òun ṣe bẹ̀rẹ̀ ó lóun ò pọ̀ ṣàdédé dìde ó ló ti pẹ́ tóun ti wà nínú iṣẹ́ ìránṣẹ́ rí bẹ́ẹ̀ náà ló sì sọ lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé fọ́nrán fídíò tóun fi sórí ìtàkùn ayélujára yìí ó ló ti pé ọdún mẹ́wàá gbáko tí òun ti lọ kọrin ní ilé ìjọsìn tí wọ́n sì ṣe fọ́nrán fídíò náà bẹ́ẹ̀ náà ló sì fi sórí ìtàkùn ayélujára tó ń sọ fáwọn ènìyàn wípé ẹ ní gbogbo ohun tí ẹ bá ń dojúkọ ẹ rí wípé ẹ nígbàgbọ́ nínú Ọlọ́run tó lè ṣe ohun gbogbo léyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ọ̀pọ̀ ayélujára náà máa fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wípé a lótìtọ́ àti lódodo kí a má parọ́ ọlọ́run gbògo fún ọ̀lẹ rẹ ni. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ọ̀pọ̀ àwọn ènìyàn lórí ayélujára ni wọ́n ti ń kí ìlú mọ̀ọ́ká òṣèré Akin Lewis kú ayẹyẹ ọjọ́ ìbí èyí tí ó ṣe ní àná òde òní léyìí tó jẹ́ wípé ọ̀pọ̀ àwọn òṣèré adẹ́rùnpòṣónú agbóhùnsáfẹ́fẹ́ àti olórin ni wọ́n ń lo ìtàkùn ayélujára wọn láti kí Akin Lewis kú ayẹyẹ ọjọ́ ìbí látàrí àwòrán rẹ̀ àti àwọn àdúrà ọlọ́kọ̀ wọn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ wọn náà sì ń bá wọn ṣe àmì sí gbogbo àdúrà tí wọ́n ń gbà fún un. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlú mọ̀ọ́ká òṣèré Bùkọ́lá Fágbuyì ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó fi ọdún kan kún ọdún rẹ̀ léyìí tó jẹ́ wípé Bùkọ́lá Fágbuyì ló fi àwòrán rẹ̀ tó rẹwà sórí ìtàkùn ayélujára rẹ̀ tí ó sì ní kí àwọn ènìyàn jọ kí wọ́n bọ́ òun kọrin ìyìn sí Ọlọ́run fún àánú tóun rí gbà bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára ń bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí wọ́n sì ní Ọlọ́run ò ṣ ṣeun tó sì ṣàdúrà fún wípé a ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé nínú owó ọlá àti àìkú baálẹ̀ ọ̀rọ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin yorùbá bọ̀ wọ́n ní bí ènìyàn bá dúpẹ́ orí àná á rí òmíràn gbà eléyìí ló mú kí ìlú mọ̀ọ́ká òṣèré Bímbọ́ Òṣì lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ tí wọ́n kí ọmọ rẹ̀ Ṣẹ́gun kú ayẹyẹ ọjọ́ ìbí Bímbọ́ Òṣì ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi ẹ̀mí ìmoore hàn bẹ́ẹ̀ náà ló sì ń súre fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé lágbára ọlọ́run wọn ayọ̀ wọn ayọ̀ báyìí kò ní tán lọ́ọ̀d ọ̀dẹ̀ ẹnìkankan. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta gbajúgbajà òṣèré Jùmọ̀kẹ́ Ọ̀dẹ́tọ́lá tí àwọn ènìyàn mọ̀ sí Bíńta Òfégè ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti gba àwọn olólùfẹ́ rẹ̀ nímọ̀ràn wípé kí wọ́n ní àfojúsùn lórí nǹkan tí wọ́n ní àfojúsùn sí tó jẹ́ wípé àwọn náà máa wá di àfojúsùn fún àwọn ènìyàn. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gbajúmọ̀ òṣèré Awóyẹmí Bùkọ́lá ẹni tí àwọn ènìyàn mọ̀ sí Arúgbá ló fi fọ́nrán fídíò kan sórí ìtàkùn ayélujára rẹ̀ níbi tí òun àti ìlú mọ̀ọ́ká òṣèré Ọdúnládé Adékọ́lá ti ń kọrin wípé olùborí ni àwọn ń jẹ́ lórí iṣẹ́ ìbànújẹ́ ikú wípé kò sí ohun ìjà kan tí wọ́n yóò ṣe sí àwọn tí yóò wá sí ìmúṣẹ. eléyìí wáyé nígbà tí wọ́n lọ ya sinimá àgbéléwò kan papọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ wọn náà sì sọ wípé àwọn fẹ́ràn orin tí wọ́n kọ yìí wípé orin gidi ni. I am a winner. Over poverty. I am a winner. Over sorrow. over death. No weapon fashioned against me shall prosper. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kìnní ọ̀pọ̀ àwọn ènìyàn lórí ayélujára ni wọ́n ti ń kí ìlú mọ̀ọ́ká Musiliu Àyìndé Akínsànyà ẹni tí ó jẹ́ wípé àwọn ènìyàn mọ̀ sí MC Olúọmọ lórí àjọ NURTW ti ìpínlẹ̀ Èkó kú oríire ti oyè tuntun èyí tí wọ́n fi jẹ tí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ lórí ayélujára sì ń kí kú oríire náà wípé oyè náà dáadáa. kò ní jù báyìí lọ fún ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ọ̀làmìdí ọ̀làsànlẹ̀ lórúkọ tèmi ó dàbọ̀.